السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí ọlọ́run kó má ṣe wá ní kèfèrí láíláí a sì tọrọ gábárà fún lílọ́jáì tí ó fẹ́ lọ́jáì díẹ̀ lónìí kìí ṣe tí a fojú di bẹ́ẹ̀ sì ni kìí ṣe ti àkàkún kìí ṣe ti àìlákàkún bẹ́ẹ̀ sì ni kìí ṣe ti ìfojúrí náà ṣùgbọ́n òjò ń rọ̀ lákùngbà ń bí tí mo lọ àgbàbá àdíkà rẹ̀ ní tí mo rí pé gbogbo ẹ̀dí wáì ara nǹkan tá a gbé yẹ̀wò lónìí náà nù mọ́rin à ní òjò sí rọ̀ lọ́hùn láti ti lè jáde ibi ọkọ̀ sí wà ó nasẹ̀ ibi adúró sí so kò rọrùn a sì mú aburada lọ ọlọ́run ó ṣàánú wa pẹ̀lú ògo ọlọ́run siwaju tẹ̀síwájú nínú Suratul An'am súra ẹlẹ́ẹ̀kẹfà tí a ń bá bọ̀ áyà àádọ́ta òun náà ni àwà. kódà àti sàlàyé abala kan nínú àyà yìí ṣúra 6 àyà 50 أعوذ بالله من الشيطان الرجيم قل لكم إن من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم pẹ̀lú sísádi ọlọ́run kò níbi aburú àṣẹ̀ìtàn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé àti bíbẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàká aláàrírọ̀ ó náà ni a fi wọlé sínú tafsiru tòní súratul an'am súra ẹlẹ́ẹ̀kẹfà aya àádọ́ta ń bẹ súra 6 aya 50 ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إني ملك من أتبع إلا ما يوحى إلي إن أتبع إلا ما يوحى إلي ولا يرتوي الأعمى ولا البصير قل هل يستوي الأعمى والبصير قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون أدوك فلان ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí àwọn ẹ̀dá tí wọ́n mọ̀nà lórílẹ̀ tí wọn ò sí nínú dààmú dààbò bí ẹni tó lùdà ikó tí ó mọ̀nà àwa mùsùlùmí ọkàn wa balẹ̀ lérí ìlànà tá a wà torí pé àmọ̀dájú ń bẹ lọ́dọ̀ wa a ní ìdí ọ̀ràn lọ́wọ́ a sì lẹ́rìí lérí ń tà ń wí gbogbo ń tà bá ń sọ àtèyí tà ń ṣe pátá lẹ́rí rẹ̀ ń bẹ fáwa mùsùlùmí lẹ́rí tó dájú tí ò síyèméjì ń bẹ torí kí ló fà in tó fà ní wípé ẹni tá ń tẹ̀lé òun náà lẹni tí gbogbo ọmọ ń bẹ lọ́dọ̀ ẹ̀ òun náà ló sì ní gbogbo ọmọ yẹn ẹni tí mà gbogbo ń bẹ lọ́dọ̀ ẹ̀ tó sì ní gbogbo ọmọ lọ́dọ̀ tó jẹ́ pé kápẹ́ ẹ̀ ló wà wà á tọ́ kó là ṣe ìlèmá ìmọ̀ rẹ̀ rọ kí ká gbogbo nǹkan ǹjẹ́ ó lè wí nǹkan ká tún ṣiyèméjì lérí ẹ̀ ẹni tí ò sí àbùjẹkù fún ẹni tí ò sí àdínkù fún àtẹni tó ṣe pé ọ̀lẹ ni nínú gbogbo ọ̀nà nínú làákàyè ọ̀lẹ ń bẹ àbárẹ́ tó mọ gbogbo nǹkan tán kò sí ṣùgbọ́n mọ̀ tán lọ́lọ́ alkhobir òní ń ṣàlàyé ọ̀rọ̀ fáwọn táwa mùsùlùmí ń tẹ̀lé ìdínú nì tí ò fi sí ìpayà fún wa a ní ìfòyà ẹ̀rù òsì bá wa lérí ojú ọ̀nà táwa bẹ́ẹ̀ láà sí iye méjì bó ti wulẹ̀ kó kéré máa ó dá wa lójú ṣáká pé orí ọ̀nà tààrà láwà kò sì síbi tí ó gbé wa déjú àlìjẹ́nà lọ ó yàtọ̀ sáwọn tí wọ́n ń tẹ̀lé fẹ́ẹ́nú abọ́rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ọlọ́run ní rẹ̀ ànábì wí fún wọn torí tó já mọ́ ṣàlàyé eléyìí nígbà táwọn ọ̀rọ̀ kan bá jáde àwọn aláìmọ̀ kan ní tí wọ́n wí kul la aqulu lakum indi khaza'inullah pẹ́gbẹ́ ọ̀rọ̀ ọlọ́run ò sí lọ́wọ́ mi àwọn òní ẹ máa bọ̀wọ́dọ̀ olúwa tàwọn gbogbo ẹni tí ń ṣiṣẹ́ gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí ń ṣiṣẹ́ àtẹni tí wọ́n di àjàgà wúwo lé lórí ẹ bọ̀ ẹni àtolóyìn ọjọ́ gbogbo wọ́n sáka bẹ́ẹ̀ ẹni tí ò rí jẹ kó máa bọ̀ olúwa tàwọn yóò fún tálólúwa náà òní Ìsá kìí ṣe aláwọ̀ òní Ìsá ìgbà tá a wá bojú wo àwùjọ wọn ǹjẹ́ bí wọ́n ṣe wí lórí ǹjẹ́ tí wọ́n sọ abá bẹ́ẹ̀ ọ̀rọ̀ ò bẹ́ẹ̀ gbogbo tí wọ́n wí ò bó ti rí in tí wọ́n sọ adébẹ̀ àtúwò àbá bẹ́ẹ̀ ọlọ́ni wà lá àìlàmúlì gọ̀yìn ànábì tún wí fún wọn kìí ṣe pé pẹ́pẹ́ ọ̀rọ̀ ọlọ́run ò sí ní káwọ́ rẹ nìkan wà lá àìlàmúlì gọ̀yìn ibà ìmọ̀ kọ̀kọ̀ tí àwọn eléèbó ń pè ní unseen kò sí lọ́dọ̀ òun ànábì Wala àkólò lákùnrin ni ìmọ̀lákùn mi ò sì sọ fún yín pé ìní mọ́làkùn pé màláìkà ni mí asàlàyé tó ní màláìkà lánàá nígbàtí wọ́n ta anabi laya àbí tí wọ́n ń béèrè àwọn nǹkan kan lọ́wọ́ ẹ̀ pé ko ṣe é kó gun sánmà kó sọ̀kalẹ̀ kó kọ́ létà àfi góòlù àti fàdákà mọ́ àti ó ní mi ò pera mi ní màláíkà yóò ìlà in àtàbí in tèmi máa tẹ̀lé òun náà ni máa yóò ha ìláyà in bá fi ránṣẹ́ sí mi nínú mọ̀nà èyí tọ́lọ́run bá fi ránṣẹ́ sí mi nínú tọ́sọ́nà èyí tọ́lọ́run bá fi ránṣẹ́ sí mi nínú ọ̀rọ̀ òun lèmi máa tẹ̀lé lèmi máa mú lò. Kul aliyastawil a'ama wal basir. Ẹni tó ríran àtẹni tí ò rí, aliyastawi, sáà lè fi wọ́n wéra wọn, ǹjẹ́ wọ́n ṣọgbá? Ṣé bákan náà ni wọ́n afala tatafakkarun ẹ̀rọnú. Áyà yìí nínú àwọn àyàtù muhkamat torí pé àyà kùránì bidis bá ti pẹ̀lú káwòye sí àwọn àyà tó ṣe wípé ìtumọ̀ rẹ̀ ó hàn láì ní dààmú ó là ń pè ní àyàtù muhkamat tá gbọ́ báyìí tí wọ́n bá ti wí kò sí pé ẹnìkan tún máa wá fi ẹ̀kọ́ tanná fún wa àbí kó fi tọ́rọ̀ bu kọ́bọ̀ lójú gbogbo èèyàn ti mọ̀ túnmọ̀ ẹ̀ látàkọ́rọ̀ bu zìnà ẹ má dédi zìnà ó yé gbogbo èèyàn nínú àwọn ayatumọ̀ kamat tí ó rújú tí ń fi ń yé wa pé ìmọ̀ kọ̀kọ̀ kò sí fánàbí aya ìjẹ́ kan bẹ̀ torípọ́lọ̀ ló ní kánàbí ó sọ látẹ̀rí ahẹ́ pé wà láàáìlámù lè gọ́ ibà kúl wí fún wọn o nímọ̀ kọ̀kọ̀ tàbá wọnú suratul A'raf súra ẹlẹ́ẹ̀keje nínú Qur'an aya ẹlẹ́ẹ̀kejì dín ní àádọ́wà súra 7 aya 188 suratul A'raf ọlọ́run ní kúl láàámlíkù lè náfsí لا أملك لنفسي نفعا ولا ضرا إلا أشاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون ẹ wọ̀rọ̀ ṣe yanjú tí ò dojúrú tí ò ṣe é dàrú ọlọ́ni kúl mọ́bọ̀ ọlọ́run ní kúl wí fún wọn kó mọ́ jẹ́ pẹ́lòmí ló sọ torí láti pé Abubakar ló sọ àbí Umar ẹlòmí lè sọ pé àgbọ́lẹ́nu ànábì àyà kùránì lélẹ̀ direct ọlọ́ni ìrẹ́ ànábì wí fún wọn láàmúlíkù lè náfsí náfọ́ àwọn wà ládọ̀rọ̀ kò sí ìkápá kankan fún mi lérí ẹ̀mí ara mi náfọ́ àwọn wà ládọ̀rọ̀ lérí kí n ṣera mi láǹfààní kan lérí kí n fa eríire fúnra mi wà ládọ̀rọ̀ àbí kí n ti aburú dànù kò sí ìkápá kan fún mi lérí ẹ̀. Ìlà mẹ́ṣà Allah èyí ọlọ́run ti gbà lérò tọ́lọ́run bá ti palẹ́ bùbù náà ni ó ṣẹlẹ̀. Asàlàyé èèyàn nínú mùkọ́dímà níjẹ̀ta kọ́ àbíjẹrin tí wọ́n mú orin wá pé Usalim id arọ́dàlọ́ọ̀ amúrọ̀ fa'atirukuma orídúlímà yorídú fa'atirukuma orídúlímà yorídú asàlàyé ẹjọ́ náà bọ́lọ̀wọ́n bá bá ti gbèrò nǹkan pé bóun ti fẹ́ kó rí ni bẹ́ẹ̀ náà ni ó rí àìmọ́ wá fẹ́bẹ̀ tiẹ̀ kò dí fẹ́bẹ̀ tọ́lọ́n lọ́wọ́ ṣùgbọ́n fẹ́bẹ̀ tiẹ̀ àìfẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run yóò hànà yóò kọ́ di fẹ́ bẹ́ẹ̀ tí ẹ kò ní rí bẹ́ẹ̀ ìlànà bí ọlọ́run ní kánàbí ó sọ pé ńlá máa ṣe Allah èyí ọlọ́run bá fẹ́ ṣe ní ó ṣe wálá okùn tó àìlámọ̀lẹ́gọ̀ ìbà ó ní tí ò báyé yín láókùn tù àìlámọ̀lẹ́gọ̀ ìbà ìbá ṣe pé mo ní kọ̀kọ̀ mo ní ìmọ̀ tó pamọ́ ni lastakfartu mínàlẹ̀ kọ́ìrì ẹ bá rí pé oore òun ò bá ti pọ̀ mọ́ dúkìá òun ò bá ti pọ̀ Aisha radiyallahu ta'ala ní a ó ní nígbà míì tó ṣùpá kan bá yọ oṣù lé tí mi ò fi lé èéfín ò ní rú nílé àwọn nílé ànábì yẹn báwọn ò dáná wọ́n tún wá béèrè lọ́wọ́ Aisha pé kílẹ̀ mọ́ jẹ́ ń gbà náà ó ní àyàfi aládùúgbò àwọn kan tí máa gbé wàrà ewúrẹ́ tàbí wàrà àgbò àbí wàrà àgùtàn tí máa wá gbé fáwọn làwọn máa rí mu wàrà mélòó ní bẹ̀ẹ́nú àgùtàn kìí ṣe màálù o ìlànà bí n sọ pé ìlàkúntù alámúlẹ̀gọ́ ìbàlá sàrtù mínà irí irú ebi báwọn ò ní pa òun àwọn iná ò ní rú nílé ànábì wọn ò ní dáná nù àbá ìwọ nílé ti yín èéfín ìjọ kan náà ní òru obìnrin bá fi gbé bẹnu ìyá ti jà wọ́n pa ṣé kò sí wàláì látàná àwọn ò tí ì jẹ nǹkan kan àìmọ́ wàá jẹun yẹn ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé gàárì ò sí ńlé sẹ́wọ̀n péyàn lè bu gàárì sómi kó mu ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé ẹja gbígbẹ kò sí ńlé tó lè ya kó fi mu gàárì kìí ṣètumọ̀ rẹ̀ nu ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé kò sí búrẹ́dì tó lè jẹ wọn lọ́gẹ̀dẹ̀ àmọ́ ọwọ́ pé kò sọ́bẹ̀ nínú sásùn nínú kòkò ìbòsí rẹ̀ ní ń ké péyà ti jẹ àwọn ẹ̀wọ̀n nǹkan torí ẹlẹ́mí ìrìnmọ̀ gẹ́rin iná òrùlé ànábì kò sí Aisha wà lámọ́lẹ̀ pé kìí ṣe póúnjẹ kankan ń bẹ aládùúgbò ni wọ́n máa ń wàrà gùtàn táwọn wàrà ewúrẹ́ táwọn ó gbé mu anábìnà nínú sọ́yí Bukhari wọ́n á bá nàbí sàábé tí ń jẹ́ wọ́n ó ṣíkùn fánàbí ebi ń pa o so òkúta kan mọ́nú tí ó gbẹ̀yìn rẹ̀ ró ànábì ti méjì ń

وجميل مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم mẹ́bẹ́ tú mọ́ láyà sọ́lì torí àwọn àbá alákìídà sọ àwọn ọ̀rọ̀ burúkú kan tó wà nù tí àyẹn tí bá sì ń kàkí mọ́ lọ àwọn tùláàbù káwọn náà lọ jókòó tí àwọn ọ̀rọ̀ burúkú kan wà nù sọ́lì wà hmm, tó sọ́yàn di kèfèrí bá nígbàgbọ́ inú rẹ̀ tí wọ́n ti ń sọ pá nàbí nímọ̀ kọ̀kọ̀ onímọ̀ gbá ara ń gan ni wọ́n sọ nù mọ́láyà sọ́lì bá nàbí ní wọ́n lè wà mí ní ilmi hi ilmi láhùn ti ha wà mí ilmi ilmi láhùn ilmi wọ́n nínú mọ̀ tí ń bẹ fánàbí ni ìmọ̀ ayé àti gbogbo tó yíkọ kíká ẹ̀ inú mọ̀ ànábì ni mọ̀ láwọ́ ilẹ̀ máa fúz nítọ́lọ̀ sí ìsọ́nù kùránì takò ó takò mọ́ díù ọlọ́run kó ṣàánú wa ẹ ṣe wọn àfà naam kí ni èyí tí ìdébẹ̀ lastakisaritu ó jẹ́ ò ti kọ̀ oore òun ò bá ti pọ̀ èyàn nìkan kọ́ anábì sallallahu alaihi wa alihi wa sallam àdísì èyàn wà ní sọ kan Ali ibn Abi Talib radiyallahu anhu ó lọ sọ́dọ̀ Uthman ibn Affan ebi dé òkí láàjẹ́ Uthman ní kò sí nǹkankan a méjèèjì jáde ó dọ́dọ̀ Umar ibn al-Khattab nje náà ní òsò oúnjẹ ó Abubakar kò sí wọ́n wá dọ́dọ̀ ànábì ànábì náà ní òsì gbogbo wọn wọ́n wá jáde àwọn márààrún wọ́n wá ń lọ títí tí wọ́n fi dọ́dọ̀ arábìnrin kan òun ló wá sí àsè fún wọn tí wọ́n jẹ bólẹ̀ pé ànábì tó sọ wípé thumma latus'alunna yawma idin 'anin na'im nígbàtí wọ́n tún jẹ ń jẹ ànábì ní ìdẹ̀ra rí níbi tá a ti ń jẹun yìí tó bá tún dijọ́ gbèdé àlìkìyàmọ̀ òun tó bá tún dìjọ́ gbèdè alkiyama o a tún ṣe ṣírò ẹ̀ o kí lákàn fẹ́ lò ní ọ̀rọ̀ ni pé ó dédé ànábì gan kò sún jẹ lọ́dọ̀ ẹ̀ tó ń lọ àyà kùránì ní ìrẹ́ ànábì fún ọlá sárùtù mínà lẹ̀kọ́ irì ẹ̀ bá rí pé òun gan òun ó ti lówó ìyẹn ló fà lónìí ìròrí tí ò bá mú ni kéèyàn máa wo pé àáfàá tó bá ti kéwú tí ò rí jájẹ tí ò lówó tí ò gun káà àfáà yẹn kéwù rẹ̀ ò lálùbáríkà ìsọkúsọ ọ̀rọ̀ ni o ó sọ pé kí ló wàá sọ nípa rìsálà ànábì ìjà ànábì rẹ̀ jójíṣẹ́ ànábì kí ló fẹ́ fi wọ́n ànábì tọ́lọ̀ ránṣẹ́ ibi ń pa jẹjẹ wọ́n kò rí oúnjẹ jẹsẹ́ so kí ló wá fẹ́ sọ ń pa jójíṣẹ́ àfáà kan wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tó kéwú tẹ́sìn yé wá ní kéwù rẹ̀ ọ̀rá lálùbáríkà nítorí pé bí ń pa sórí pé ọ̀rọ̀ yẹn ò bá mu òun ló fà tọ́pọ̀lọpọ̀ àfáà lónìí náà fi wá kó sínú àràámù nítorí ẹnu ayé pé wọ́n ní kéwù òun lálùbáríkà ní ìsìn so yóò wá wá àràámù láti tún fi kó ọ̀rọ̀ ayé jọ gbogbo tó wá fi àràámù kó jọ tí bá ti ń lò yóò mọ̀ jẹ́lẹ́sẹ̀ lérí ẹ̀ so àwọn àfáà náà tún gbọ́dọ̀ ṣọ́ra lérí ìyàn torí wọn gan ẹlẹ́mí ò ní àwọn alájò yẹ́kẹ́ tí máa gun ọkọ̀ báyìí kí ní ka àwọn tí ò tó yín gun ká ẹni tí ò tó mi ti ń gun káwọn ọmọ ibi tó ti rówó tó fi ń gùn bóyá ẹ̀gbọ́n rẹ̀ kan ń bẹ nílùú ègbó tó fowó ránṣẹ́ sí tàbí tó fi ká ránṣẹ́ sí tèmi ò sí ní kémi wá ní mo fẹ́ farawé bóyá bàbá rẹ̀ bóyá mílíọ̀níà ni bóyá káàkan nú yáàdì ló gbé fún un ó yẹ́gbọ́n rẹ̀ kan ń bẹ ń pọta àbí ń bẹ lábújá àbí ń bẹ ń kàdúnà àbí ń bẹ lẹ́kọ̀ọ́ tó gbé káà fún ó fẹ́ fi wé mi tí ò ní ń bẹ bóyá àwọn alárànṣe ẹ̀sìn kan àbáwọn alátìlẹyìn ẹ̀sìn kan ló ṣe fún tí wọ́n ọ̀mà tí ó sì lè má sí fẹ́mi bóyá oògùn owó ló sì ṣe débẹ̀ bóyá ràámù ló kójọ bóyá àwọn èèyàn ló lù ní jìbìtì bóyá ó gbá àwọn èèyàn lójú ló fi kójọ torí náà lastaxartu wáàsí lastaxartu min alkhairi wà máa mẹ́sà ní àṣò èyí ò ní kankan àṣúù aburú ìnira kankan ò bá ti fe ọwọ́ kan òun ànábì bó ń bá mọ́lá lógun Uhud wọ́n lẹ wọ́n ta rọ́bà wọ́n fa kànàkànà tàbí wọ́n lẹ òkò ó ṣe déédéé ọ̀gangan eyín ànábì eyín ọ̀gàn ó sì kán táìpá ànábì mọ̀mọ́ kọ̀ọ̀kan sí àgbẹ̀ yóò mọ̀ pé òkò ń bọ̀ yóò yẹrí ẹni tó bá fẹ́ mọ́sọ ọmọ yẹrí ẹ̀ òkò sànábì o àwọn náà sára ló lè máa ṣe jésù mi pàrọ̀ lọ pàrọ̀ lọ mo gbọ́ ń jọ́ kan ní mo wà ń bọ́ stop ó fẹ́ wọkọ̀ ní jésù mi pààrò lọ́mọ ni ah jésù pààrò lọ́kẹ̀ odidi ànábì ọlọ́run subhanallah ọdún náà jésù ló pé òpé ní ìsá ìkan náà wọ́n ní jésù àti ṣùgbá máàjì 2-1 kọ́ ni máàjì yẹn ṣé 2-1 ni àbí 2-0 yíbò kan ló fi kọ nígbà kan jesus 2-0 ni 2-0 2-0 ni jésù fẹ́ṣù so èṣù náà tàbí ọbẹ̀ ó jàrà búra 2 péré ló fún un kò lè fún 10-0 ẹ wo àwọn ìròrí ibú so káwọn mùsùlùmí náà wà gẹ́ ó yẹ kóhun náà wà ṣe rẹ́kọ̀dù báyìí àwọn èèyàn rẹ́kọ̀dù 2-0 yẹ ti kó èèyàn ló yẹ ká ṣe tànábì 7-0 tànábì fún èṣù <laughs> wọ́n sọ náà à èmi ò tí gbọ́rí o ṣùgbọ́n sọkúsọ lè yùn ànábí àtẹ̀sùn sí é àbẹ́wọ̀n pé tí wọ́n pè ní bọ́ọ̀lù ààrẹ ni wọ́n pè ààrẹ bọ́ọ̀lù só wá ṣe é ṣe fójíṣẹ́ ọlátẹ̀ṣù kí ẹjọ́ mọ́ sí é torí ààrẹ ni bọ́ọ̀lù abẹ́rẹ́ kọ́ àmúsmẹ́ntì ni jésù àṣẹ wọ́n tún jẹ̀ṣẹ́ wọ́n tún ṣe postain ọlọ́run ó ṣàánú wa ibi táwọn sọnù dínú wà ládọ̀ọ̀lé àwọn èrònú tí wọ́n bá láti fẹ́ ṣe nǹkan wọ́n ó ṣe mọ́mọ́sà ọ̀gangan yín ànẹ́bì ó ṣe déédéé ó sì kan tó ẹ́pà náà bí nímọ̀ kọ̀kan jẹ́ ó yẹ kó ṣe dédé ẹ̀ ó yẹ kó ti mọ̀ kókò ń bọ̀ kó yà òkúta ń bọ̀ àtàwọn nǹkan míì tó ṣẹlẹ̀ sáànà bí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní in ana èmi ò jẹ́ nǹkan kan illa nadhirun àyàfi olùkìlọ̀ wa bashirun àti olùfúnni nírò òdùnnú fún gbogbo àwọn ìjọ tí wọ́n bá gbàgbọ́ aya yẹn náà min aya ti muhkamat aya tó fojú hàn tí ò dojúrú pé ànábí ò ní máa kọ̀kọ̀ tàbá lọ súra táwà yí gan aya 59 bẹ́ẹ̀ ìyẹn ni suratul An'am tá ti yà wá bí níwájú ní 59 lọ́hùn ọlọ́run tún sàlàyé mẹ́ ọlọ́run tún wí fún wa ọlọ́run ní ìdáwò mọ́fàtí olùgọ́ ibi kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà láyá ìlàmúwa kò sẹ́ni tó mọ̀ àyàfọ́lọ́ bẹ́nìkan bá níkọ́ àṣírí ayé ń bẹ lọ́wọ́ òun káti mọ̀ pé ní sọkúsọ ló ń tọ̀hún bẹ́nìkan bá ní kọ́kọ́rọ́ ayé àbáṣírí ayé ń bẹ lọ́dọ̀ àwọn pé ilmù kan bẹ tí ó sàlàyé kọ́kọ́rọ́ ayé áyà yìí ó ní èsì panumọ́ fúnrú ẹni bẹ́ẹ̀ wà ń dà ú mẹ́fà tí olùkọ́ ebì yàlàmúhà ìlà ó láyàlàmúhà kò sẹ́ni tó mọ àwọn kọ́kọ́rọ́ náà ìlà lọ ìlà hó àyàfọ́lọ́wọ́ ọba wàyàlámù máa fi lè bá rí wà lè bá hárì ọlọ́run ló máa ti ń bẹ nínú ilẹ̀ èyí tí sì ń bẹ nínú òkun ọlọ́run ló máa ìsàlẹ̀ ẹlẹ̀ ọlọ́run ló mọ̀ tí mẹ́mẹ́ abẹ́ òkun ọlọ́run ló mọ̀ tí mẹ́mẹ́ ewé kan ò ní jábọ́ àyàfi kọ́lọ́run ọba kí mọ̀ rẹ̀ ó ti gbawájú ṣáájú bíbọ́ rẹ̀ ìyẹn ni pé ìmọ̀ ọlọ́run ti gbawájú pé yóò bọ̀ lásìkò tó bọ̀ yẹn. wọ́n lẹ́ wàláhábà tí ní sulmatil ardi horo tàbí kóró tí ń bẹ nínú ilẹ̀ tó hù jáde kò lè hù jáde a lè rí horo kó di irúgbìn kó jáde àyàfi pé ìmọ̀ ọlọ́run ti gbà wájú pé yóò hù wàlá rọtibin gbogbo ewé tó tutù gbogbo ohun tó tutù ìmọ̀ ọlọ́run ọba ti gbà wájú pé wọ́n ó tutù àwọn tó sì gbẹ àwọn yáàbìsín àwọn tó gbẹ bẹ́ẹ̀ ìmọ̀ ọlọ́run ọba ti gbà wájú pé wọ́n ó gbẹ náà lọ́jẹ́ wọ́n ó gbẹ ọ̀dọ̀ ti wà láti máa pé ó ṣẹlẹ̀ lójijì kò sójijì lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn là máa pé lójijì ní nǹkan báyìí ṣẹlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba kò sẹ́jà fún mẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba nígbà tó ti dá kó tó dáyé ló ti kọ táyé ò jẹ́lẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní awwalu ma khalaqallahu al-qalam àkọ́kọ́ ń tọ́lọ́run ọba dá òun náà ní kálámù kìí ṣànábì lọ́lọ́run kọ́ dá o kìí sì ṣe mọ́lẹ̀ ànábì lọ́lọ́run kọ́ dá ànábì fúnra ẹ̀ sọ wípé ń tọ́lọ́run kọ́ dá ní kálámù lẹ́yìn náà lọ́lọ́ ní okútùb ma kọ kálámù ní ma da akútùb kí ni kí n kọ okútùb ma kọ dìrọ̀ ma kọ èbùbù kádàrá kú lè ṣe gbogbo nǹkan pátápátá láti ìbẹ̀rẹ̀ ìgbà sí ìgbẹ̀yìn ìgbà ma ń kọ́ọ́lẹ̀ lẹ́yìn tọ́lọ́wọ́ bá kọ́ọ́lẹ̀ ìyẹn ni àkọ́kọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ kádàrá ìgbésẹ̀ kádàrá ni alìkìtà ìrọ́dà ọlọ́run ọba gbèrò pé òun fẹ́ ṣe báyìí ẹlẹ́ẹ̀kejì wàlìkìtàbà a wà á kọ ọ́sàfúlà àlẹ́ ìlímù ìmọ̀ ọlọ́run ọba ló gba wájú lẹ́yìn tí mọ̀ ọlọ́run ọba ti wà a wá kọ ìmọ̀ nì sílẹ̀ ọlọ́run ti mọ̀ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ lásìkò báyìí ọlọ́run wá ní kí n kọ kalẹ̀ lẹ́yìn kíkọ kalẹ̀ òun wá ní ìrọ́dà ọlọ́run wá gbèrò wípé kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ mọ̀rùgbódíyé ìgbà náà ni nǹkan náà ó ṣe wá ṣe kí ni ni ó wà ṣẹlẹ̀ ìlọ́lọ́run fi ní wà mọ́ta ṣàúnà ìlà ayáṣà ọlọ́rọ̀ ọlọ́run ní ewé kan tútù ní gbígbẹ ni kò sẹ́yìn tó dédé ṣẹlẹ̀ ilá fi ó wà nínú tí a tó fojú hàn lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀mẹ́ lákọọ́lẹ̀ tó dínà tí nǹkan kan bá ṣẹlẹ̀ ìmọ̀ ọlọ́run ti gbà wájú ẹ̀ ànábì wá ní ìmọ̀ in tí ó ṣẹlẹ̀ yẹn mujmalan aw mutlaqan lápapọ̀ òun ò ní mọ̀ ẹ̀ kò sì sẹ́ni tó nímọ̀ rẹ̀ àfọlọ́run nìkan mufasọ̀lán nífọ̀sí wẹ́wẹ́ òun ò ní mẹ́ in àtẹ́bíhù èwo lòun máa tẹ̀lé ìlàmẹ́yò ha ìlàyà èyí tọ́lọ́run bá wá sọ fún pé yóò ṣẹlẹ̀ ń bẹ̀ lòun mọ̀ ìyẹn nínú súra wo láti kà súratul An'am àyà ìkọkàndínlọ́gọ́ta súra 6 àyà 59 kátó lọ́nù súrọ́tù Namli sura twenty seven 27 sixty five ọlọ́run tó sọ̀rọ̀ ń bẹ̀ fún wa nípa ìmọ̀lọ́gbọ́ ibi 27 àyà 65 kí lọ́lọ́run ọba sọ ń bẹ̀ ọlọ́run ní kúlù rí ànábì sọ fún wọn láyé alámúmọ́ fi sámá wá àti wà láàrùdílé gọ́ ìbà ìlà lọ. Ẹ̀tún tẹ̀síwájú. Bàìdá ọkà ìlú muhkamun muhkamat ayẹlẹ kejì kejì muhkamat ni mutashabihat àwọn àyà tún mutashabihat àwọn àyà tó ṣe pé bẹ́ẹ̀nu kùrán à ń kà ṣùgbọ́n ó ṣeéṣe ká fún nítumọ̀ tó ju ẹyọ kan lọ verses that are susceptible to different interpretations oníwọ̀n pè ní àyàtún mutashabihat ṣùgbọ́n àyàtún muhkamat They are not susceptible to different interpretations. They are clear verses. Àwọn àyà tó bojú hàn tí ò ṣe é yí. Gbòrògbò ti yé, o ni wọ́n ń pè bẹ́ẹ̀. Pẹ̀lẹ́ pẹ̀lọ́ ń sọ fún wa àti ìnílọ ọbẹ̀ nínú Suratul uh, Ali Imran. Àwọn kan ń bẹ àwọn àyà tó fojú hàn títúmọ̀ rẹ̀ ò ṣe é yí làwọn ó mọ̀ lò nínú Kùránì. Àwọn apá kan bẹ àwọn àyà títúmọ̀ rẹ̀ ṣe yí káàkiri làwọn ó máa tẹ̀lé iptigal tàwílì waptigal iptigal fitna waptigal tàwílì yìí á padà débẹ̀ ṣùgbọ́n àyà yìí kí lọ́lọ́wọ́n bá sọ ó ní kúl ìrẹ́ ànábì wí fún wọn. man man tí wọ́n sọ ń bẹ̀ yẹn man yo min adatil umum nínú àwọn irinṣẹ́ tí wọ́n máa lò fún gbogbogbò tí ò ní yọ ẹnì kankan kúrò ń bẹ̀ mọ́rùkú tí yé man ẹnikẹ́ni fi samawati ní sánmà méjèèje àbílẹ̀ méjèèje ni la ya'lamu le goiba kò sẹ́ni tó mọ̀ ọlọ́ni torí ẹlòmí lè àwọn màláìka mọ́ lọ́ni ní sánmọ̀ méjèèje àti nílẹ̀ méjèèje kò sẹ́ni tó ní ìmọ̀ kọ̀kọ̀ illallah àyàfàlá gbogbo àwọn táwọn èèyàn ń sọ pé ó nímọ̀ kọ̀kọ̀ yẹn ọlọ́ni wọn ò tiẹ̀ nífura mọ ọjọ́ tá a gbé wọn dìde ọjọ́ gbèdé alìkíyàmọ̀ wọn ò lè ṣàlàyé ẹ̀ torí pé nínú àwọn ìmọ̀ kọ̀kọ̀ òun náà lọ́jọ́ wo ni ilé ayé yóò tàn ọjọ́ wo ni a ó gbé ọmọ ènìyàn dìde láti jẹ́jọ́ níwájú ọlọ́run yas aluna kaani saati ayana murisaa fima anta min dikroha ila rabbika muntaha innama anta mundiru man yakhshaa كأنهم يوم يرونها ya يلبثوا إلا ọlọ́run ní yẹ́sì àlùnàkà àwọn èèyàn máa béèrè lọ́wọ́ rẹ wọ́n ń bọ̀ wá béèrè ọjọ́ wo láyé fẹ́ parẹ́ mi ọ́. èyí tí rẹ̀ ànábì ò ní mọ̀ nípa ẹ̀ ni wọ́n ń bi ẹ́ yẹn. pàpín ọjọ́ náà ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà. iṣẹ́ tiẹ̀ tá a rán sí wọn kìí ṣe kó wá sọjọ́ táyé ó parẹ́ fún wọn múndírù mẹ́yìn yàṣá olùkìlọ̀ fún gbogbo ẹni tó bá páyà àjọ náà ni wọ́n jẹ́ kèé ṣe ẹni tí ó ma sọjọ́ náà fún wọn kó kí àwọn tí wọ́n bá páyà ọjọ́ náà nílọ ìyà tí ó ṣẹlẹ̀ ńjọ́ náà ọlọ́run má jà sínú àwọn tí ó jìyà ń bẹ̀. nam. ka anna um ọlọ́run ní àwọn tí wọ́n ń béèrè ọjọ́ ọ̀gbẹ́ǹde àwọn kèfèrí nìyẹn ọjọ́ tí ọjọ́ náà wà á dé tí wọ́n ò rí ní ìyá aná ní ojú wọn kòrókòró báyìí wọ́n mọ̀ wá rò pé ilé ayé táwọn gbé tẹ́mi wọn gùn lámúyálíbà fún ìlà àṣíyàtàn wọ́n mọ̀ rò pé àwọn olójú àṣíyàtàn ni wọ́n pè ní àṣíyù láti mọ́ gíríbì sí ṣáì wọ́n rò páwọn olójúgbà yẹn láyé áódò háhá àbí ìyálẹ̀ta kan àárọ̀ wọ́n rò pé táwọn lò láyé nìyẹn bẹ́ẹ̀mí wọ́n ṣe gùn tó ọlọ́ni kánàbí ò sọ fún wọn òun ò nímọ̀ yìí ó dáyà mélòó ó di mẹ́ta yàtọ̀ sí èyí tó jẹ́ pílẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin súra ẹlẹ́ẹ̀kọkànlélọ́gbọ̀n súra 31 àyà èyí tó kàn nínú súra náà àyà 34 ìkẹta ìkẹrìnlélọ́gbọ̀n òun náà ni súrọ́tù Luqman súra 31 súra tààkàn kátó kan súrọ́tù sájídà àyà tó gbẹ̀yìn níbẹ̀ Inna Allaha indahu ilmu sa'a wa yunazzilu al-ghaytha وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير ọlọ́ni iná láàyè ìdáwó ìlìmọ̀ sáà. iná láàyè ìdáwó ìlìmọ̀ sáà. ọlọ́ni gbogbo ẹni tó bá pèpè yìí mọ ọjọ́ gbèǹde mọ́ra ẹ̀. ìmọ̀ ọjọ́ tá yóò parẹ́ ó pé mọ́ra ẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀ pé ló pùrọ̀ torí pé ìdá lọ ìlmùsà ọ̀dọ̀ òun nìmọ̀ rẹ̀ wà. ẹnìkan bá pòun lòun ẹ̀ pé ló pùrọ̀ òun ọlọ́run lòun máa fi àrọ̀ òun ọlọ́run ló mọ ń bẹ nínú oyún ni àmọ́ ṣe scanning lẹ́yìn kádàrá tọ́lọ́n tọ́lọ́n ti kádàrá tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ń wò ṣáájú kí ó tó débẹ̀ kí tí ó bì ìgbà tọ́lọ́n ti pe bùbú ẹ tó ti kádàrá rẹ̀ ní wọ́sẹ̀ ń lọ wò yẹn nínú tó sì wà nínú oyún kìí sọ̀rọ̀ akọ àtabo nìkan ṣé ọmọ tí ń bọ̀ eléríire ni àbẹ́lérí ibú ìlú wo ni ó gbé dàgbà iṣẹ́ kí ni ó ṣe bó bá dáyé àwọn yorùbá náà mọ́ ṣẹ̀ṣẹ̀ ń tayé ń jọun wọ́n ní àkọsẹ̀jáyé ọmọ kí wọ́n lọ wò nígbà náà ṣé bí wọ́n ṣe wò lórí mùsùlùmí ò gbọ́dọ̀ lọ sọ pé òun fẹ́ wo àkọsẹ̀jáyé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ti kórí ibú bá látara bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa kan dókítà ni gbà tó ń ṣe wà ẹ́gì tíbì kan rọra pakasọ òun wá dọ́dọ̀ ẹnìkan tí ń yẹ nǹkan ó wá ní oníkóhun mọ́ lọ sùkúù mọ́ iṣẹ́ pánẹ́bìtà ní kóhun ó lọ mọ́ kọ́ ó lòun wá pé tòótọ́ ló sọ dókítọ̀ lòun àwọn e, òun láàyàn báyìí òun jó pọ̀ pánẹ́bìtà náà jó mọ́tò pọ̀ akọfí sàwádà ní kó ti wá tẹ̀lé ńjọ́ náà kó mọ́ gbìyànjú sójọra wọn ẹlòmí ò ti ẹ̀lọ owó ṣe kò ń kéwú àbí kò mọ́ ó láìlá ó bẹ́ẹ̀ lọ èyí ó ni àbí kó kàwé ààrẹ tí ó èmi ò ní mọ̀ ń pa ṣùgbọ́n ó tí lọ mọ́ kàbí kò mọ́ lọ sọ́nà dá dá ààrì níbi táwọn èèyàn gba nǹkan òun fẹ́ lọ mọ́ká ẹbá òun wo sọ́dún yìí tí ó dáa kó ń lọ lọ́dún yìí àbí kó mọ́ lọ ẹ́ ṣe ẹ̀rẹ̀ náà ni ṣe bá lú òní já ọlọ́ni wàyí náà sí lólé gọ́ ìsà wàyà alámú máa fi lè arham wọ́n mẹ́tàdìrí náà sún mẹ́dá taksíbù gọ́dá ọlọ́ni ẹ̀mí kan àbí ẹnikẹ́ni kò mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la. wà mẹ́ta dìrì nafsun bí ayé ardin tamut ọlọ́run ní ibi tí kó wá kú sí kò sẹ́ni tó mà ẹnìkan ò lè fọwọ́ rẹ̀ sọya wípé ìlú báyìí lòun ó kú sí orí ilẹ̀ báyìí lòun ó kú sí bó bá wí bẹ́ẹ̀ bó bá rí bẹ́ẹ̀ ó bọ́ sí ni kò máa